Iba Gani Adams say dis one has set up saying na just confusion the one cause between yoruba people. say because dis fight now, con they make people now no they concentrate for oduduwa We be say people they no want dey concentrate about oduduwa again dis fight they won't just turn into another thing. We be say people no want dey talk about oduduwa now. only con they talk about fight of sunday igboho and Iba Gani Adams and this is not what yoruba oduduwa they stand for. He said both Iba Gani Adams and Sunday Igboho, the both of them are for Oduduwa. If there are two way, be say that they lead Oduduwa, come start to the fight. How they want to collect their Oduduwa, how Yoruba people want to stand on their own. They need to be a good example. They need to carry fight, make they put am for one corner, make they concentrate on the thing We be say they necessary, We be say Yoruba people need. Say because Yoruba people no need fight now. Wetin they need now? how to collect their Oduduwa, Now they suppose dey talk about my people make i leave una make una watch the video make una hear the word wey be say they come outside from this person mouth wey be say they talk about sunday go and ibagani adams my people. no gunfell oh, please please ibagani adam please i'm begging you from this side please i'm really really begging you ẹ̀bẹ̀ là ń bẹ̀yín ibagani adams mo fẹ́ kẹ́ remember bí pé we disagree to agree ni o we disagree to agree ni nobody have it all Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ o mo fẹ́ kẹ́ fi yè dénú mo kọ́ kẹ́ fi yè dọ́kàn lógun ọ̀fẹ́ o ibì kan náà ni gbogbo wa ń lọ ibi tá ń yà sí ló pọ̀ jù we are fighting this for the same cause we are fighting the same fight Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ o tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbàlagbà á máa ṣe bí àgbàlagbà lógun ọ̀fẹ́ mo fẹ́ kẹ́ farabalẹ̀ mo fẹ́ kẹ́ ní sùúrù ibà Gani Adam lógun ọ̀fẹ́ we are fighting for the same cause ọmọ ìyá kan náà ni gbogbo wa ọmọ ìyá kan náà ni gbogbo wa nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ yín ni pé ẹ̀yin àti olóyè Sunday Igboho owó baba dami ẹni tá à ń lé lẹ́yìn tó ń lára wájú. Hmm. ìbá ẹni mo ṣe Ìgbòho ṣà mo kí ẹ láti bí títí dé Ìgbòho mo kí ẹ kí ẹ mo fi gbogbo ara kí ẹ mo kí ẹ níwájú mo kí ẹ lẹ́yìn mo kí ẹ lógun Ìgbòho ṣà ẹni tá à ń lé lẹ́yìn tó ń lára wájú owó baba dá mi ikú baba eruku ikú baba eruku ìwọ náà farabalẹ̀ ìwọ náà farabalẹ̀ we disagree to agree ni tí ọmọ ìyá méjì tó bá wọnú yàrá tójú wọn bá le kókókókó jáde wọn bára wọn sọ tọ̀rọ̀ ni ibi tá à ń lọ ní kẹjẹ ká fèsì àwọn tá à ń bájà ní kẹjẹ ká fèsì ẹ ká fèsì àwọn enemy wa we have the same enemy lógun ọ̀fẹ́ o ẹ̀yin ọmọ OPC ẹ̀yin ọmọ OPC à ń bẹ̀ yín ní ẹjọ́ àfẹ́ two fashion àfẹ́ kẹ dájà sílẹ̀ àfẹ́ jà. Ja Ìbà Gani Adams à ń bẹ̀ yín ni ní gbogbo ibikíbi tẹ bá wà tẹ bá ti ń gbọ́ wa àfẹ́jà àfẹ́kẹ́ dájà sílẹ̀ láàrin yín ọmọ ìyá méjì ní gbogbo wa gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin yín ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká lọ síbi tá à ń lọ náà ẹ jẹ́ ká fèsì àwọn tá à ń bá jà ẹ má dájà sí méjì o ẹ má dogun sí méjì ẹ má dáhùn èèyàn wa sí méjì ẹ̀yin méjèèjì mo bẹ̀ yín mo rọ̀ yín ni. Ìgbòho ṣà brọ́dà tèmi nìkan mo kí ẹ sílé mo kí ẹ láti bídé gbòho mo fi gbogbo ara kí ẹ mo ń kí ẹ ní tológun tológun wash yourself before you enter Ìgbòho is around wash yourself before you enter Ìgbòho is around ok lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yẹn mo máa fi ti síbẹ̀ ẹ̀bẹ̀ ni mo bá àwọn méjèèjì ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kíjà wáyé láàrin yín ẹ má jẹ́ kó tàn wá lọ síbi ìjà ẹ jẹ́ ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká fèsì àwọn tá ń bá jà àwọn tá ń bá jà á mọ̀ wọ́n ẹ má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká fèsì ibi tá ń lọ. àwọn tó lágbára jẹ̀yìn méjèèjì lọ́wọ́ àwọn gbà fún yín ni nítorí pé ẹ̀yin lọ́lọ́run yàn àwọn tó lágbára jẹ̀yìn méjèèjì lọ́wọ́ wọ́n gbà fún yín ni nítorí pé ẹ̀yin ni ọlọ́run yàn ẹ̀yin náà ẹ̀yin méjèèjì ẹ gbà fúnra yín ẹ gbà fúnra yín téèyàn kan bá jẹ́ kéèyàn kan jágùtàn ẹ fúnra yín kẹjẹ ká rọ́nà lọ so àwọn tó lágbára jù yín lọ wà wọ́n gbà fún yín wọ́n tò sẹ́yìn yín ni ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ gbogbo bó bá ṣe máa rí ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ gbogbo ibi tá a délé ni ohun ọlọ́run ló pé adé bẹ́ẹ̀ so ẹ má get carried away ẹ má lọ fi pé bóyá ẹ ti lágbára tó jù tá a rírú ẹ rí ẹ ṣe jẹ́jẹ́ ẹ má bara yín jà ẹ jọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ jọ̀ọ́ ibà Gani Adam lógún ọ̀fẹ́ o ẹ̀yin ọmọ ọ́fíìsì lógún ọ̀fẹ́ o mo kí yín tológun tológun mo kí yín talágbára talágbára ẹ jọ̀ọ́ gbogbo agbára tẹ bá ní ẹ lò sọ́nà tó tọ́ ẹ lò sọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ ẹ má lo agbára yín sọ́nà òdì màá fi àkókò yìí kí gbogbo àwọn ọba wa aládé gbogbo ọba gbogbo baálẹ̀ gbogbo ìjòyè gbogbo àwọn ènìyàn ńláńlá àti àwọn ènìyàn kéékèèké náà gbogbo yín la fi kí akíyín sílé akíyín sílé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ewúrẹ́ ló lóun ò ṣọmọ ìyá àgùntàn àgùntàn oníyàwó òbí dúdú. Sunday Igboho ṣáà a fi gbogbo bí jarejare owó baba dami please both of you should have agreement with each other stop grumbling stop grumbling stop saying and saying on, on all this thing. please ẹ jẹ́ ká ṣe writing ẹ jẹ́ ká ṣe normal ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ẹ má jẹ́ ká máa bára wa jà nǹkan táwọn fẹ́ nìyẹn àwa ò gbọ́dọ̀ fún wọn láyè. àwọn tó lágbára jù yín lọ́wọ́ àbí mo ṣe sọ wọ́n gbà fún yín ni wọ́n gbà fọlọ́run nítorí pé ẹ̀yin lọ́lọ́run yàn so ó wá kù sí yín lọ́wọ́ tẹ́ bá ṣe fẹ́ ṣera yín tó bá jẹ́ pé ẹ̀yin náà ẹ fẹ́ di ẹ fẹ́ ẹ fẹ́ já kulẹ̀ ní níbi tẹ́ kó wa dé yìí ó kù yín ó kọ lọ́run. so ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn bàbá dámì nìyẹn àti lógún ọ̀fẹ́ àti lógún ọ̀fẹ́ Gani Adams ọ̀rọ̀ tiwọn nìyẹn ẹ mọ̀ pé tewúrẹ́ bá jẹ lọ á padà wá sílé ni ọ̀rọ̀ Mushin ó jẹ mí lógún púpọ̀ ọ̀rọ̀ Lagos State ó jẹ wá lógún nítorí pé a Lagos State lọ bí wá sí inú Mushin náà forí.